Ìwé Pọ́ọ̀lù sí Fílémónì. Èmi Pọ́ọ̀lù, ẹlẹ́wọ̀n nítorí ti Kristi Jésù, àti Tímótì, arákùnrin wa, ni a ń kọ ìwé yìí sí Fílémónì, àyànfẹ́ wa àti alábàáṣiṣẹ́ wa, àti sí Áfíà, arábìnrin wa àti sí Ákípù, ọmọ ogun ẹlẹgbẹ́ wa fún Kristi, àti sí ìjọ tí ó wà nínú ilé rẹ̀. Kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi nígbà gbogbo tí mo bá ń rántí rẹ nínú àdúrà ni mò ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mò ń gbọ́ ìròyìn ìfẹ́ àti ìgbàgbọ́ tí o ní sí olúwa jésù àti sí gbogbo àwọn onígbàgbọ́ àdúrà mi ni pé kí àjọṣepọ̀ tàwa tìrẹ nínú ìgbàgbọ́ lè ṣiṣẹ́ láti mú kí òye rẹ pọ̀ sí i nípa gbogbo ohun rere tí a ní nínú kristi nítorí mo láyọ̀ púpọ̀ mo sì ní ìwúrí lọ́pọ̀lọpọ̀ nípa ìfẹ́ rẹ nítorí ohun tí òun ṣe ti tu àwọn onígbàgbọ́ lára arákùnrin mi nítorí náà bí mo tilẹ̀ ní ìgboyà púpọ̀ nínú Kristi láti pàṣẹ ohun tí ó yẹ fún ọ ṣùgbọ́n nítorí ìfẹ́ tí ó wà láàrin wa ẹ̀bẹ̀ ni wọ́n kúkú bẹ̀ èmi Pọ́ọ̀lù ikọ̀ Kristi tí mo di ẹlẹ́wọ̀n ní ìsinsìnyí nítorí ti Kristi Jésù mò ń bẹ̀ ọ́ nítorí ti ọmọ mi Onísímù ọmọ tí mo bí nínú ẹ̀wọ̀n nígbà kan rí kò wúlò fún ọ ṣùgbọ́n nísinsìnyí ó wúlò fún ọ àti fún mi ó ní mo ń rán padà sí ọ ó wá dàbí ẹni pé mo ń fi ọkàn mi pàápàá ránṣẹ́ sí ọ bá dá a dúró kó máa wà lọ́dọ̀ mi kí ó lè máa ṣe ìrànlọ́wọ́ fún mi dípò rẹ lákòókò tí mo wà nínú ẹ̀wọ̀n nítorí iṣẹ́ ìyìn rere ṣùgbọ́n n kò fẹ́ dá nǹkan kan ṣe láì jẹ́ pé o lọ́wọ́ sí i n kò fẹ́ kí ó jẹ́ pé túláàsì ni oore tí mo fẹ́ kí o ṣe inú rẹ ni mo fẹ́ kí o ti wá bóyá ìdí nìyí tí o fi sá kúrò lọ́dọ̀ rẹ fún ìgbà díẹ̀ kí o lè jèrè rẹ̀ ní gbogbo ìgbà kì í tún ṣe gẹ́gẹ́ bí ẹrú mọ́ ṣùgbọ́n ní ipò tí ó ga ju ti ẹrú lọ bí àyànfẹ́ arákùnrin tí ó sọ wọ́n fún mi ṣùgbọ́n tí ó sọ wọ́n fún ọ jù mí lọ gẹ́gẹ́ bí ènìyàn sí ènìyàn àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ nítorí náà bí o bá kà mí sí ẹni tí a jọ gba nǹkan kan náà gbọ́ kí o gbà á padà tọwọ́ tẹsẹ̀ bí ẹni pé èmi alára ni o gbà ohunkóhun tí ó bá ti ṣe sí ọ láì dára tàbí ohun tí ó bá jẹ ọ́ èmi ni kí o kà sí lọ́rùn èmi Pọ́ọ̀lù ni mo fi ọwọ́ ara mi kọ ọ́ pé n ó san padà fún ọ kò tún nílò kí n sọ fún ọ pé ìwọ fúnra ara rẹ kò jẹ mí ní gbèsè ara rẹ arákùnrin mi mo fẹ́ kí o yọ̀ǹda ọ̀rọ̀ yìí fún mi nítorí olúwa fi ọkàn mi balẹ̀ nínú kristi pẹ̀lú ìdánilójú pé o ó ṣe bí mo ti wí ni mo fi kọ ìwé yìí sí ọ mo sì mọ̀ pé o ó tilẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ó kù nǹkan kan tọ́jú àyè sílẹ̀ dè mí nítorí mo ní ìrètí pé nípa àdúrà yín ọlọ́run yóò jẹ́ kí wọ́n dá mi sílẹ̀ fún yín epafrasi ẹlẹ́wọ̀n ẹlẹgbẹ́ mi nítorí ti Kristi Jésù kí ọ bẹ́ẹ̀ ni Máàkù àti Aristakọ́sì àti Démásì àti Lúùkù àwọn alábàáṣiṣẹ́ mi kí oore ọ̀fẹ́ Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú ẹ̀mí yín.